jẹ́ fún ẹ níṣẹ́ ìtúsílẹ̀ àwọn àgbà yìí tó confam tó bá lè ṣe torí pé àdúrà ń gbà má fi ìpè wòlíì ṣeré báwo ni wàá ṣe ṣe lọ iyọ̀ dídí ẹyọ kan sórí iyọ̀ dídí ẹyọ kan yìí ọjọ́ ṣẹ́gun ọjọ́ monday ni ó jẹ́ kí iyọ̀ yẹn ti wà lọ́wọ́ ẹ̀ fi rọrí fi sábẹ́ pílò ẹ̀ lálẹ́ kó tó sùn pe aládé wúrà sí lẹ́ẹ̀méje ntọ́ba bá ní kí wọ́n ṣe ni wọ́n ṣe torọ́ba ló dá wọn àjẹ́ iṣẹ́ ilé confam gan ó dẹ̀ lágbára gan tó bá lè ṣe ṣùgbọ́n tó bá fẹ́ ṣiṣẹ́ ìhòòhò ni wàá sùn gbọ́ mi wàá mú iyọ̀ ẹyọ kan yẹn fi sábẹ́ pílù ẹ̀ fi rọrí sùn tó o bá ti fi rọrí sùn páládé wúrà sílẹ̀ méje má gbàgbé dárúkọ ẹ orúkọ mọ́mí ẹ tó bá ti páládé wúrà sílẹ̀ méje dárúkọ ẹ orúkọ mọ́mí ẹ mi lágbájá ọmọ lágbájá oh my god ìtúsílẹ̀ àwọn àgbà ni ó dẹ̀ confam o tó bá ti dárúkọ ẹ fi sí abẹ́ pílù ẹ kó dẹ̀ fi rọrí méjì ni tó bá jẹ́ tó máa ń lálà tẹ́lẹ̀ wà lálà tó o bá dẹ̀ kí n lálà tẹ́lẹ̀ ó ṣeéṣe kó máa ó dẹ̀ lè lálà tó o bá kí n lálà tẹ́lẹ̀ ó depend bó bá ṣe farabalẹ̀ ṣiṣẹ́ yìí sórí tó o bá ti wá jí anytime tó o bá ti jí bá àjá àárín òru ló jí yọyọ yẹn kó ń bẹ tilẹ̀ bá ti mọ tí wàá ṣe rè rí wípé iyọ̀ yẹn rí wípé o ṣe oúnjẹ bóyá ráìsì ni o bóyá kàrà ni o èmi ò mọ ohun tó lè fi ṣe o ó dẹ̀ kú sọ́wọ́ ẹ̀ rí i pé o di oúnjẹ sí ọ̀nà méje kó wá fi iyọ̀ yẹn kí iyọ̀ yẹn kó jẹ́ pé òun ni wàá fi sí oúnjẹ yẹn wàá tú iyọ̀ yẹn lẹ́nu mú oúnjẹ yẹn kó lọ fún oníbàárà méje gbàdúrà sí dáadáa sórí iyọ̀ tó kù dá sómi ìwẹ̀ lọ́jọ́ yẹn náà omi ìwẹ̀ ló má dá sí omi ìwẹ̀ tó bá dá sí yẹn handkerchief gbọ́ mi handkerchief ẹyọ kan má lo ọṣẹ o handkerchief lásán ni kò fi ṣe kankan kó dẹ̀ sọ handkerchief yẹn nù kó o fomi tó o bá dà sí yẹn kó o fi wẹ látòrí ẹ délẹ̀ gbọ́ bẹ́ẹ̀ nìkan bá di iyọ̀ ẹnìkan tu bọ́ bá di iyọ̀ lọ́jà wọn á ti nínú ilé nínú agbo ẹlẹ́yẹ tí wọ́n ti dì ẹ́ aládé wúrà tú ẹ sílẹ̀ látòní lọ èèyàn méje oníbàárà méje ni o lè sí rice half congo kó fọbẹ̀ sí ṣùgbọ́n iyọ̀ yẹn ni wàá lò lọ fún èèyàn méje jẹ jẹ́ kó jẹ́ pé èèyàn méje ló tẹ̀sí tí wọ́n bá dẹ̀ ní fámìlì tó yẹ kí wọ́n lè jẹ́ kò ní repercussion kankan lọ ṣe látòní lọ wàá gba ìtúsílẹ̀ prophet oyetola ọmọládé wúrà ni mo ń bẹ sọ̀rọ̀ bí olúwa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ bẹ ogun ayé ò ní borí ẹ̀